ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé Ẹ̀rẹ̀lúwa Joseph ẹni ọ̀wọ̀. Mo sì fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ èyí yìí lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi. Ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa, a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí a bá ń fi ìdáhùn bíbélì sí ìbéèrè tí à ń béèrè láàárọ̀ yìí wípé báwo ló ṣe ṣe pàtàkì tó fún wa láti gbé ìgbé ayé olójoojúmọ́ ìgbé ayé olójoojúmọ́ aláìyẹsẹ̀ nínú ìwà èyí tí ó dára nínú ìwà èyí tí ó dára báwo ló ṣe ṣe pàtàkì, kí ló ṣe jẹ́ àǹfààní tàbí pàtàkì fún wa láti máa gbé ìgbé ayé tí jẹ́ pé ó ṣe é sinmi lé nínú ìgbé ayé rere. Ẹ jẹ́ kí a gbàdúrà ká tó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run. Baba wa àti Ọlọ́run wa dúpẹ́ torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A gbé yín ga torí pé ẹ ò yípo padà. A dúpẹ́ fún àánú tẹ fún wa láti lè wà ní yín, pàápàá ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa bí a ó ṣe máa lọ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà pé kí a dá lábùkún fún, orúkọ yín kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ rọ̀ wá pé ká ṣí bíbélì wa, ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé Dáfídì, orin Dáfídì orí ìkẹrìnléní ogún ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ìwé orin Dafidi orí ìkejìléní ogún. Bíbélì wípé ta ni yóò gun, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ké hallelujah ẹ rí dáfídì ní báyìí ló ti ń sọ nípa àwòmọ́ni àwọn tí ó lè dúró tó lè gun orí òkè olúwa lọ àti àwọn tí wọ́n lè dúró ní ibi mímọ́ torí pé ọlọ́run fún ara wọn jẹ́ mímọ́ ibi tí ọlọ́run sì ń gbé àbí ibi tó jẹ́ ibi tí a ti lè ṣiṣẹ́ ìsìn fún ògo Ọlọ́run. Ibi mímọ́ ni ó jẹ́, ló sì gbọdọ̀ jẹ́. Ẹ̀ṣẹ̀ ò sì gbọdọ̀ mú bẹ́ẹ̀ dọ̀tí àbí lẹ́gbin. So Paul, eh, Dafidi òun ló ń sọ ọ̀rọ̀ yìí wípé ẹni tí yóò gun orí òkè Olúwa lọ, ẹni tó máa dó ní ibi mímọ́ rẹ̀, ó gbọdọ̀ lè jẹ́ ẹni tó ní ọwọ́ mímọ́ tó sì ní àyà funfun ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí ohun tó jẹ́ asán tí kò sì búra ẹ̀tàn àwọn àkíyèsí mẹ́rin tí dáfídì tó kíyèsí òun nìyẹn ẹni tó ní ọwọ́ mímọ́ ọwọ́ túmọ̀ sí ohun tí à ń tà ń ṣe pẹ̀lú ọwọ́ wa ọwọ́ mímọ́ pé iṣẹ́ wa ó jẹ́ èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà iṣẹ́ wa ìdáwọ́lé wa ó jẹ́ èyí tó jẹ́ pé ọlọ́run fún ara wọn ọlọ́run ló yàn ọlọ́run sì jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹni tó ní àyà funfun ó ní ó ní àkíyèsí kejì tí èèyàn ó túmọ̀ sí pé tí èèyàn bá ní ọwọ́ tó mọ́ kò ní lè gun orí òkè olówó lọ bẹ́ẹ̀ ni kò sì ní lè dúró ní ibi mímọ́ rẹ̀ ẹnikẹ́ni tí ìbáà jẹ́ ìbáà jẹ́ ọba ìbáà jẹ́ ìjòyè ìbáà jẹ́ olówó ìbáà jẹ́ aláìní ìbáà jẹ́ ìránṣẹ́ ọlọ́run ìbá jẹ́ ọmọ ìjọ bíbélì wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ ó sì ṣe pàtàkì fún wa láti lè kíyèsí wípé bí a ò bá gorí òkè olúwa bí a ò bá lè ráàyè láti lè dún níbi mímọ́ rẹ̀ a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó ní ọwọ́ mímọ́ ìyẹn túmọ̀ sí pé ìṣe wa ìdáwọ́lé wa ó gbọ́dọ̀ lè jẹ́ èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹ kíyèsí ọwọ́ tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣerú ẹ̀ ni ẹni tí ọlọ́run ń sọ pé yóò lè dúró níwájú òun yóò lè gun orí òkè lọ ẹ rí i pé irú èèyàn kò ní lè gorí òkè olúwa ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun àyà yẹn ó túmọ̀ sí inú èrò wa àyà tí à ń sọ yìí ó túmọ̀ sí sí ìrònú wa ẹni tó ní àyà tó jẹ́ pé kò sí ohun tó jẹ́ ìdọ̀tí àbí ẹ̀gbin àbí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Èrò yẹn jẹ́ èrò tó mọ́, ọkàn bẹ́ẹ̀ jẹ́ ọkàn tó mọ́. Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ó túmọ̀ sí pé èrò irú ọkàn bẹ́ẹ̀ ó jẹ́ èyí tó jẹ́ ti ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣe ọkàn bẹ́ẹ̀ ó ń wá láti èrò èyí tó jẹ́ pé ó mọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ṣé èmi tó ń sọ̀rọ̀ yìí ṣé mo ní ọwọ́ mímọ́ ṣé mo sì ní àyà funfun ìwọ tí ò ń gbọ́ mi ṣé o ní ọwọ́ mímọ́ ǹjẹ́ o ní àyà funfun ṣé èrò asán kò sí nínú ọkàn rẹ ṣé irọ́ àti àgàbàgebè kò sí nínú ọkàn rẹ ṣé iṣẹ́ tó ń ṣe yìí ṣé kì í ṣe inú àgàbàgebè ló ti ń wá ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ó tẹ̀síwájú ní àkíyèsí kẹta ẹni tó jẹ́ àmúyẹ ẹni tó lè gorí òkè olúwa lọ tó sì lè dúró níbi mímọ́ rẹ̀ ó ní wípé ẹni tí kò gbé ọkàn yẹn sókè sí asán tí kì í ṣe pé asán ló wà níbẹ̀ torí ọkàn tó bá ní Jésù Kristi ìyẹn ni ọkàn tí kò ní asán nínú ṣùgbọ́n ọkàn tí ò bá ti sí jésù ń bẹ tí jésù ò níjókòó níbẹ̀ ó jẹ́ ọkàn tó kún fún asán bàbá wa bẹ̀rẹ̀ sí ń gbé ọkàn wa sókè láti máa rí àwọn ohun tó jẹ́ asán ayé àwọn ohun tó dàbí wúrà tí àwọn èèyàn torí ẹ̀ pànìyàn àwọn tó ń dán lójú bíi wúrà bíi ilé bíi ọkọ̀ bíi aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ohun asán ayé yìí tó jẹ́ pé ọlọ́run fún wa láwọn nǹkan wọ̀nyí láti lè lò fún ògo ẹ̀ tá a wá rí àwọn nǹkan wọ̀nyí bí ọlọ́run wọ́n ti di asán nìyẹn o tá a gbójúlé wọn bíi pé àwọn ló lè fún wa láyọ̀ àbí sọ wá di ẹni tọ́lọ́run lè fẹ́ ká jẹ́ àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ asán ẹ̀rí tàbá gbẹ́kẹ̀lé agbára wa asán ni ó ní àwọn tí kò gbé ọkàn wọn sókè sí asán tí wọn ò rí ọlọ́run bíi pé ọlọ́run kéré sí wọn àbí àwọn tóbi ju ọlọ́run lọ àbí ohun kan wà tó jẹ́ pé ó tóbi ju ọlọ́run lọ ọkàn bẹ́ẹ̀ tí ò gbé sí asán òun lá lè dún níwájú òun lá lè gorí òkè olúwa lọ òun lá sì lè dún níbi mímọ́ rẹ̀ bíbélì wípé ẹni tí kò búra ẹ̀tàn ohun kẹrin nìyẹn tó túmọ̀ sí pé ẹ̀tàn ọ̀rọ̀ ẹ̀tàn ìṣe ẹ̀tàn kò sí orú èèyàn bẹ́ẹ̀ ẹ rí i pé ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀ kristi jésù jẹ́ ìmọ́lẹ̀ ó lè mi ní ìmọ́lẹ̀ ayé ó túmọ̀ sí pé àwa náà tá a bá jẹ́ ìmọ́lẹ̀ kò lè sí ẹ̀tàn nínú wa torí pé ọ̀rọ̀ ẹnu wa bákan ló ṣe máa rí pẹ̀lú ìṣe wa ṣé ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ ní àwọn àmúyẹ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí wípé ọwọ́ mímọ́ àyà funfun a ò gbọ́kàn sókè sí asán a ò sì búra ẹ̀tàn kì í ṣe nílé ẹjọ́ nìkan ṣùgbọ́n níbikíbi tá a bá ti bára wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa kò gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ asán tó bá jẹ́ ọ̀rọ̀ asán ó túmọ̀ sí pé àti lè dúró níwájú ọlọ́run á jẹ́ nǹkan tó máa nira ẹ má gbàgbé pé ohun tí à ń kíyèsí òun ni wípé kí ni báwo ni pàtàkì fún wa láti lè mọ̀ láti lè gbé ìgbé ayé ìtújẹ́ pé ó ń dúró tààrà lórí ìwà rere ìwà bíi ti ọlọ́run àkọ́kọ́ tá a ti rí òun náà ni dáfídì sọ ń pa ìyẹn nínú ìwúrin dáfídì orí kẹrìnléníogún ẹsẹ̀ kẹta àti sí ẹsẹ̀ ìkẹrin ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ wípé ọ̀nà láti lè gbé ìgbé ayé olójoojúmọ́ nù ti ní ìwà bíi tọlọ́run ò wípé ohun tí à ń fọwọ́ wa ṣe ohun tí à ń fi ọkàn wa rò ohun tá a gbójú wò tá a fẹ́ dà àti ọ̀rọ̀ tó ń tẹnu wa jáde gbogbo ẹ̀ gbúdọ̀ lè máa sinmi lé ọ̀rọ̀ ọlọ́run ìgbà yìí la yá tó lè rí wa gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé ó lè dúró níwájú ọlọ́run ọlọ́run á sì ṣe àwa pàápàá mọ̀ ìpa wà níwájú ọlọ́run torí pé bíbélì wípé ó ní igbe ẹlẹ́ṣẹ̀ ó ní ìranilójú èmi ọlọ́run bíbélì wípé ó ní ìtìlẹ̀kùn ògo rẹ̀ tì mẹ́ṣẹ̀ ohun aláìrí kan eléèrí kan kò lè dé ọ̀dọ̀ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ilé ìjọsìn lónìí ṣùgbọ́n tà sí níwájú Ọlọ́run. A lè máa pariwo ṣùgbọ́n Ọlọ́run ò gbọ́. Ìdí ẹ ni wípé ọwọ́ wa ò ṣe déédé pẹ̀lú Ọlọ́run, ọkàn wa ò ṣe déédé pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni èrò wa, gbogbo ìlépa wa kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹnu wa náà bákan náà kò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pè ẹ ṣákíyèsí àti sí ìrònú tó bá wà ní irúpò bí eléyìí gbàdúrà sọ fún ọlọ́run olúwa yí mi padà sọ mí di ọmọ ọlọ́run jẹ́ kí jésù kristu kó máa bọ̀ kó di olúwa tó lùgbàlà mi ṣàbẹ̀wò ọkàn mi ṣàyẹ̀wò ayé mi yí ọkàn mi padà sọ ọkàn mi di titun gbé mi wọ̀ ọlọ́run tó bá lè sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìgbàgbọ́ tó ń gbà bí àdúrà wàá rí i pé ọlọ́run yóò wá yóò rán ẹ̀mí mọ́ wá sí ọkàn àyà rẹ̀ yóò sì fi jésù kristi àtọ̀rọ̀ ìgbàlà lọ ọkàn rẹ tó bá lè gba ọ̀rọ̀ ìgbàlà náà wípé kó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ pé ó nípa agbára rẹ ò lè gbára rẹ là kí o sì fi ẹnu rẹ kó fọkàn rẹ gbàgbọ́ wípé jésù kristi ti kú fún lórí igi àgbélébò kí o sì fẹnu rẹ jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ wọn náà di ọmọ ọlọ́run wọn náà di àtúnbí ayé rẹ yóò sì fògo fún jésù kristi Gbogbo èèyàn yóò sì mọ̀ pé Jésù Kristi wà láàyè nítorí rẹ̀ láti pa rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ipá àtàgbàrà wa dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ àkókò tẹ́ fi fún wa láti lè mọ àwọn àmúyẹ tó lè dúró níwájú ẹ̀yin Ọlọ́run. Àwa náà fẹ́ gorí òkè yín, bẹ́ẹ̀ la sì fẹ́ sìn yín Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Ọlọ́run ẹ jọ̀ọ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣẹ̀bọ̀wọ̀ ọkàn wa torí pé tí a ò bá ní ọkàn wọ̀nyí àti dúró níwájú yín á ṣòro àwa sì fẹ́ dúró ọlọ́run ẹ fún wa lórí ọ̀fẹ́ àti lè dúró nípa ṣíṣe àbẹ̀wò àti iṣẹ́ abẹ sí ayé wa àti sí ọkàn wa kó lè wà ní ìbámu pẹ̀lú ẹ̀yìn ọlọ́run káyọ̀ kó lè fògo forúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmín tí a bá ti gba àdúrà yẹn bóyá o ní ìbéèrè ni àbí o ní àbí ohun kan tó fẹ́ tún fẹ́ mọ̀ sí i o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù àtúmọ̀ àpàdé Jésù ní Olúwa ó dàbọ̀.